ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alákùnrin tí gbogbo yín ń gbọ́ tẹ̀ ń wò tí ẹ sì ń gbádùn tẹ̀ ń lò wá lọ́gọ̀ ẹnu gbogbo wa ti táwọn afáà ṣe fún wa gbogbo àná làgbọ̀ pẹ̀lú ògbólọ́ insha Allah wàá tún gbọ́n àfáà wa Abdul Fatai padà lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n níbẹ̀ yìí ẹgbẹ́ mo ti wí lẹ́ẹ̀kan wípé hmm, àlejò mi míì wọ́n wà nù lẹ́ńbí pẹ̀lú mi àfáà ni wọ́n ṣùgbọ́n tí wọ́n bá wá bí lẹ́nìí wọ́n wá bákan nú àwọn tí wọ́n jẹ ẹ̀bùn wa gba ẹ̀bùn ni hmm, ọmọ skul lẹ́ni yẹn bóun ti dáhùn béèrè wa tán ló ti padà sí lọrin ṣùgbọ́n àwọn wa bá gba ẹ̀bùn yẹn pàtó wọn á débi ni wọn á rí pé àfa náà ni wọn àwọn náà gbọ́dọ̀ ní nǹkan tí wọn ju ilẹ̀ fáwa náà kí wọ́n sọ wá láǹfààní mo fi ní kó tó di pé a fún wọn lẹ́bùn tán torí ẹ̀ wá gan a kọ́kọ́ jẹ́ kí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ náà àwọn náà ni ustaz asheikh muhammad lukman muhammad raji salamu alaykum wa rahmatullahi wa wa alaykum salaam wa rahmatullahi wa akínyìn káàbọ̀ sílé iṣẹ́ Orísun ọlọ́run ọba ṣe dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá la ilaha illallah ká tó lọ sí náhìá àti ẹ̀bùn tí ẹ wá bá ọmọ gbà gẹ́gẹ́ bí àfà tàbí pínú àwẹ̀ yìí dáwà náà níṣẹ́ wa níṣẹ́ mi ju ká pè yẹn sójú ọ̀nà ọlọ́run lọ afẹ́kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nípa tí ń jẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìmọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀rẹ̀ ẹni ní o àbí ká máa wá ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run táwọn náà bá ṣe ọlọ́run àti pé ẹ̀ṣẹ̀ gan fúnra ẹ̀ kí ni máa fà sí gbèsè ayé èèyàn fẹ́ kẹ́ ẹ bá wa yanjú ẹ̀ bismillah. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulil kareem muhammad bin abdullahi sallallahu alayhi wa sallam allahumma salli wa sallim wa barik ala muhammad wa ala ali muhammad wa sallim adá ọpẹ́ fún Ọlọ́run alhamdulilayi àtọrọ ìkẹ́ àti gẹ fún alayé lọ́run anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó já sí wípé òun náà lọ́lọ́run torí rẹ̀ tó fi dá ayé alijami olùkàyèrè ayé fi dúnìá wal akhirah ẹni tó já sí pé òun lọ́lọ́run fi dá ayé yìí tó bá tó di jẹ́ gbẹ̀ndẹ̀ alikiyama náà torí tiẹ̀ náà ni Ọlọ́run ó fi ṣèpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ Ọlọ́run ọba àlekè pé tó bá di jẹ́ gbẹ̀ndẹ̀ alikiyama náà ọlọ́run jẹ́ abá ànábì wọlé ọlá mhm. abá ànábì wọlé ìkẹ́ ní ṣókí nínú ọ̀rọ̀ léyìí tó já sí wípé gbogbo aná la mọ̀ pé a wà nínú àwẹ̀ Ramadan tó sì já sí wípé àwẹ̀ Ramadan ó kún nǹkan sínú púpọ̀ ó dẹ̀ kọ́ ohun oríṣiríṣi oríṣiríṣi láàdá sínú ó dẹ̀ kọ́ ohun oríṣiríṣi oore sínú ó dẹ̀ kọ́ ohun oríṣiríṣi nǹkan sínú àmọ́ ńlá láyẹ̀ ní fa àsìkò gùn ká sáré ṣe kéékèèké lẹ́nu tí a bá sọ tá a bá wí kí ọlọ́run kó bá wa fi àlùbáríkà sí ọlọ́lá ìlàlá kí ni jẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ náà ni wípé ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ká wá istigfaru ká tútú bá ìṣe ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀ ìmọ̀ bóyá èèyàn la ni àbí ọlọ́run gangan fúnra rẹ̀ la ṣẹ̀ ní tá a mọ̀ pé ẹ̀ṣẹ̀ náà ni ó wá da ká túbá síwájú ọlọ́run àbí kò da ká túbá síwájú ọlọ́run ló fi ń já sí wípé nígbà àwọn ìjọ anabi nuhu alayhi salatu wassalam anabi nuhu ń ṣe wáàsí fún wọn hmm. tí ń ṣe wáàsí fún wọn tí ń ṣe wáàsí fún wọn pé ọlọ́run ọba ní ntóní ẹ ṣe ní ntóní kẹ má ṣe ní ntóní ẹ jẹ ní ntóní ẹ má jẹ ní mo pe anabi nuhu nírọ́ anabi hmm. nuhu sọ fún wọn pé òjíṣẹ́ ọlọ́run lòun hmm. òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán wá sẹ́yìn ìjọ mi ni ìbádakẹ́ gbà ìbádakẹ́ wí ìbádakẹ́ má ṣe ohun burúkú mọ́ ìbádakẹ́ má ṣe ìbàjẹ́ mọ́. àánú gbà tó bá ṣe ń bá nàbì nùhù ṣe ń sọ ló ń pè lópù rọ. Hmm. wọ́n sọ pé oníbàjẹ́ ni kinní kan ni wọ́n ṣe oríṣiríṣi nǹkan fún un. ànábì nùhù wa jó yé wọn wípé ọlọ́run ọba àlekè ọlá wọn sọ fún ànábì nùhù pé wọ́n nùhù pé bàdà ìsìtẹ̀ azọ̀ wal basmala. ìpè hmm. fàkúntù stẹ́kfìrú rabbakum innahu kana gaffara yorùsílì sàmà aleikum midirara wayumdidikum bi amwalin wa banin wayaj'al lakum jannati wayaj'al lakum anhara anabi nuhu sọ wọn pé kul tustaghfiru rabbakum hmm. ẹ máa wọ ọlọ́run ọba lálàforíjì hmm. èmi kọ́ lọ ọlọ́run o ọlọ́run rán mi sí yín ni o pé ẹ ṣe dáadáa hmm. ẹ jẹ nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí kúlù tustagfiru rabbakum innahu kana ghafara ẹ máa wọ́ lọ́hùn lẹ́ni tí ó máa ṣaláǹpa tètè àforíjì ọlọ́hùn ni. yorùsílù sàmà alaykum midiraran tẹ bá ti wá ń ṣe oyún tẹ́ ń túbà lọ sọ́dọ̀ ọlọ́hùn ọba ọlọ́hùn máa wá sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ lẹ́yìn lórí. Hmm. irú kẹ́hùn lọ́lọ́hùn fẹ́ sọ kalẹ̀ fún yín nǹkan wọn ò máa dá sí ọmọ yín ò máa dá sí irúgbìn yín ò máa dá sí tó já sí pé ìwà àbàjẹ́ tí ànábì Nuhu ń kìlọ̀ fún wọn pé ẹ má ṣe é tó fi sọ pé yorùsílì sàmọ́ àléékún mìdìrà ara tẹ́ bá ti jáwọ́ bí ìwà àbàjẹ́ ọlọ́wọ́ máa sọ ìkẹkalẹ̀ fún yín. wọ́n yóò mú dídé fún bí amúwálé wà bá ní gbogbo àwọn owó yín tẹ́ ẹ rí ẹni tí ṣàfẹ́kù owó rẹ̀ tí ò lówó mọ́ tó bá ti ń túbá owó rẹ̀ ó máa dé padà. Hmm. wà amúwálé ìwọ tó hmm. já sí pé gbogbo nǹkan oko rẹ̀ tí ò sí mọ́ngbà yẹn tó o bá ti ń túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tó jẹ́ àrígbọ́ ọlọ́run ọba gàfúrù lọ́lọ́run ọ̀gàfúrù rọ̀hìmù tí yàn bá ti ń túbá yóò sì máa kẹ́yàn lẹ́sẹ̀kẹsẹ̀ náà yóò sì forí ẹ̀ṣẹ̀ jìn bí àmúwálìkún wábà ní wàyẹ́jẹ́ alákún jannati wàyẹ́jẹ́ alákún àníhàrà alábìnú wa sọ pé ẹ bá ti lè ṣe gbogbo nǹkan yìí tí gbogbo ẹ̀ tẹ́ túbá lọ sọ́dọ̀ ọlọ́run tí gbogbo àwọn owó yín dé padà nǹkan ọ̀rọ̀ yín dé padà tí gbogbo ẹ̀ dé padà tọ́lọ́run sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ fún fún yín padà àlìjánná onídẹ̀ra ń bẹ fún yín hmm. ìmá túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì bí èèyàn bá ṣe ẹgbẹ́ ara èèyàn èèyàn túbà lọ sọ́dọ̀ pé alágbájá mo mà ṣe ọ́ lánàá mo ṣàbòsí rẹ̀ yóò máa ní kí ló ṣe ah mo ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí fún ọ hmm. nígbà báyìí báyìí orí wípé èrè ọkàn ẹ̀rẹ́ ọkàn ò jẹ́ kó gbádùn lórí pé o ṣàbòsí ọmọlàkejì rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ oyé wa wípé azulmu zulimati yawmal kiyama pé òkùnkùn ni azulimu ìmá ṣàbòsí èèyàn zulma òkùnkùn ni ó jẹ́ fún yàn fọmọ ẹ̀dá ádámù fún àwa zulimati yawmal kiyama fẹ́ni tí bá ń ṣàbòsí ẹgbẹ́ ara rẹ̀ tó bá di jẹ́ ògbé ìdàlùkẹ́ ń tọ̀hún ìdìde ìgbé òkùnkùn ni ó dìde tó bá di jẹ́ ògbé ìdàlùkẹ́ àmọ́ kí ló wá dé tá a máa wá ṣàbòsí ara wa hmm. kí ló wá dé tá a lè máa túbá láàrin ara wa ìtúbá lọ sọ́dọ̀ ọlọ́run ni yóò fi máa jẹ́ gbogbo tó ti lọ fún wa lóore yóò padà padà wá bá wa ó padà wá bá wa. ustaz ọlọ́run ọjà rí yín pẹ́ ọlánàbí lọ́dọ̀ ọlọ́run ibi tá a ti lọ náà ni ìwádìí ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìwà àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ wá gbé wá sọ́nà báyìí <clears throat> ìdáríjì ẹ̀ṣẹ̀ kéèyàn kan sẹ́yìn nísìnyí wípé ah lágbájá ṣẹ̀ mí lọ́dọ̀ wa bá mi pé ẹ foríjì mi káwá yarí pé ah láyé láyé sẹpẹ́ lómi ń bẹ tí máa ń bá yàn já nù ẹbí ó lè ní láyé láyé bí bàbá mi bá wá látọ̀run kò lè parí ẹ mọ́ kẹ́ni kankan má dá sí o kọ́dọ̀ lè tún sépè láwọn tó dá sí i pé gbogbo ẹni wọ́n bá dá sọ̀rọ̀ yìí tó bá nù wọ́n parí ẹ̀ tí ẹ ó sì bá a ah! nǹkan àlùkò yàrá káwọ́ sọ ẹ eh! eléyìí ti kọjá abáwọn ti rò sẹ́rù gbólóhùn bẹ́ẹ̀ yẹn da kéèyàn lẹ́mi kéèyàn lẹ́mi kó ìwìn ní Alhamdulillah irú gbólóhùn báyìí kò dáa rárá rárá hmm. torí ànábì ò fẹ́ ọlọ́run gan tó dá wa ní ò fẹ́ hmm. torí ọlọ́run jó yẹ wa nínú alukur'an hmm. ó ní ba'da al-isti'aza wal basmala ó ní yá ayuwa alladhina amanu kúlú qawlan sadida ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo kúlú qawlan sadida ẹ máa sọ̀rọ̀ tó dáa láàrin ara yín kíyàn wá sọ pé bí bàbá tó bí òun tó bá jí òun ò ní foríjì lágbà ah ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ tó tàbùkùn èèyàn ni tó jẹ́ hmm. gẹ́gẹ́ bí mùsùlùmí àti tí yẹn ìlànà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam qulu qawlan sadida ẹ máa wí ọ̀rọ̀ tó dáa lẹ́nu ọ̀rọ̀ tó hmm. dùn gbọ́ létí tẹ bá wá ń wí ọlọ́run wá ní yuslih lakum a'malakum tẹ bá ti wí gbólóhùn tó dáa á máa fọ ọṣẹ yín mọ́ àmọ́ hmm. làkun àwọn iṣẹ́ yín pẹ̀rọ pé ó ṣe kùdìẹ̀kùdìẹ̀ òun hmm. látara ibi ọ̀rọ̀ dáadáa tẹ bá hmm. ti ń wíwùn àwọn olóhùn ó sì máa fọ́ mọ́ wẹ́ẹ̀ fi lákun dùnú bàkún lẹ́sẹ̀ kan náà láti máa foríjì yín gẹ́gẹ́ bí ibi tọ́pìkì tá à ń tírìtì lọ́wọ́ pé ìdáríjì ẹ̀ṣẹ̀ fúnra ọlọ́wọ́ náà bá ti lè dáríjì yàn ọlọ́run náà dáríjì wọn náà lẹ́ẹ̀kan níbi ìmá sọ̀rọ̀ dáadáa wáyé fúrilakún dùnú bákùn pé tó bá ti ń dá lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọn náà bá ti ń dáríjì yẹn báyìí àwa náà ó máa pàṣìṣe wọn náà rẹ lẹ́ẹ̀kan náà tí ò ní sí nǹkan kan tí ó kù fún ẹ̀wọ̀n. Hmm. ló fi ń já sí wípé àfọwọ́ni tí ráàjọ oyè wáyé pé iná dùnú balẹ̀tì hmm. pé ìwọ tó ń múra rà sínú ẹ̀ṣẹ̀ kí ló dé kí ló dé tó ń múra sínú ẹ̀ṣẹ̀ kí ló fà á kí ló dé tó ń ṣe ẹ̀ṣẹ̀ náà torí kò mọ̀ ni hmm. ẹlòmíà ṣe ẹ̀ṣẹ̀ míì akọ̀wé ṣé nǹkan ṣé ẹ̀ṣẹ̀ lòun ṣe yìí ṣá lọ́wọ́n bàbá wa nílùú òkè wọ́n máa ń da wá kan pé foríjì wọ ọlọ́run àtúbà foríjì wọ ọlọ́run àtúbà ẹ̀ṣẹ̀ tí a mọ̀ tí a mọ̀ kéré àyí tí a ṣẹ̀ tí a mọ̀ kó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ sàtíyà. oríjì wa ọlọ́run àtúbà kílé tàwa ní túbà lọ sọ́dọ̀ hmm. ọlọ́run ọba hmm. ya ibùnà adam afánimọ̀kù ọmọ ànábì adama hmm. ya ibùnà adama antali yaoma fi mahali ìwọ náà ṣe túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba lónìí gbogbo ẹni tó rò bó ṣe ọwọ́ ṣe dáríjì lónìí kúwọ́ fi ẹ̀sán lẹ̀ síwájú ọlọ́run lópin ìgbà tí wọn náà bá ti ń dáríjì yàn ọlọ́run náà ó máa dárí ẹ̀ṣẹ̀ tí wọn náà ń ṣẹ̀ tí wọn náà rò wípé eléyìí ò ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sì ni lọ́dọ̀ ọlọ́run. Allah Ìstẹ́gìfìrú. Wà stẹ́gìfìrì láìnàlgà àfìrà láàbù. Wá wọ ọlọ́run ọba lẹ́ni tí ó máa wá lálá foríjìn pé ọlọ́run dákun foríjìn hmm. mi, dákun foríjìn mi, dákun foríjìn mi. Torí látàárọ̀ ta ti jí, táwọn bá rò pé àṣẹ ń pé àti ẹ̀ṣẹ̀ nìkankan orí ilẹ̀ tá à ń rí yìí àwọn dábọ̀ ọlọ́run bẹ́ńbẹ́ àìmọye hmm. oríṣiríṣi tá a ti tẹ̀ tá a mọ̀ kílẹ̀ tá a wá ní túbà lọ sọ́dọ̀ ọlọ́run hmm. àfi ká máa fi gbogbo ògbà lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan lójó yé wa wípé béèyàn bá a bá fẹ́ sùn lálẹ́ tá a bá ti fẹ́ sùn lálẹ́ àtọ̀sí àkè ayatul kursi àti àwọn àsìkárù míì pé ká wá ká wá ká wá wá ọkàn wa ká jẹ́ kọ́kàn wa kó mọ́ pọnrán gandan sọ́dọ̀ ọlọ́run pé ah ṣé mi ò ṣẹ̀yàn kí a wá rò láti àárọ̀ títí dalẹ́ nǹka fẹ́ sùn gbá ṣé mi ò ṣe lágbájá bọ́ọ̀ mo ṣe rìn lónìí bọ́ọ̀ mo ṣe gbà á lónìí mo gbà báyìí mo mm. rìn báyìí mo ṣe nǹkan báyìí ọlọ́run èyí tó bá ti ń bá rántí bẹ̀ nínú ẹ̀ṣẹ̀ hmm. àbí èyí tí ń bá rántí bẹ̀ nínú ọlọ́run dákun yá fi mi ló fi ń já sí pé kò sí gbogbogbò àkúlẹ̀ yá omi ó wà fi ṣáà ni a gbọ́dọ̀ máa wá ọlọ́run lẹ́ni tí a máa wá ní àforíjì lọ́dọ̀ ọlọ́run ni eh, torí tá a bá ti ń ṣe àforíjì lọ́dọ̀ ọlọ́run táwọn wá àforíjì rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ó máa ṣe tó dáa fún wa ọkàn ó sì máa balẹ̀ gbogbo nǹkan ó máa lọ dáadáa. Allahu akbar kẹfì ọba aláforíjì lọ́lọ́run ọlọ́run mọ́sàforíjì ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo ọ̀nà yóò wù tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa lè gbà tá a lè fi lẹ́sẹ̀ níwájú ọlọ́run tó yẹ kó tọ́lọ́run bá wọ̀ bẹ̀ kò ní dáwà lóhùn àdúrà wa ọlọ́mọsà foríjì wa o ọlọ́mọsà yáfi wa fáwọn nàbà Muhammad a lọ sókè lọ́hùn nísìnyí pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run sálọ èèyàn tí ń wò wọ́n lé tá a bá dé látòkè lọ́hùn èmi àtàfà wa Muhammad Lukman Muhammad Raji a tún sọ̀rọ̀ díẹ̀ níwọ̀nba káwa tó fún wọn ní ẹ̀bùn wọn tí wọ́n wá